الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد ألا أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة نبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسواجد لك ولتنو العقيدة الواسطية èyí tí a ń gbé ẹ̀wò òun náà ni nítorí yẹ kí ó jẹ́ àti ọkàn àwọn mùsùlùmí gidi àwọn tí a mọ̀ sí ahlus sunnati wal jamaa nítorí yẹ kó jẹ́ àti ọkàn wọn nípa àwọn sàábíà nàbọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàhábà radwanullahi alayhim aṣàlàyé àwọn tá ń pè bẹ́ẹ̀ fún wa wípé gbogbo àwọn tí wọ́n bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá lùgbà tí wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú mẹ́sẹ̀jì tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa bákan náà wọ́n kú lórí rẹ̀ eléyìí sọ fún wa wípé kò ṣe gbogbo ẹni tó rí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam abúbalùbà láàpẹ̀ ní sàábé àfi tí ó bá àfi tó bá gbà nínú mẹ́sẹ̀jì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó nígbàgbọ́ nínú ẹ̀ torí náà àwọn èèyàn bíi abúláhà àlè kìí sàábé ànábì sallallahu alayhi wa sallam tó ń bó ti jẹ́ pé wọ́n jọ lùgbà ní Abu Jahal àlùfẹ́ sábí anábì sallallahu alayhi wa sallam tó ń bó ti jẹ́ pé wọ́n jọ lùgbà torí pé wọ́n nígbàgbọ́ nínú mẹ́sẹ̀gì anábìwa Muhammad sallallahu alayhi wa bákan náà àwọn tán nígbàgbọ́ nínú mẹ́sẹ̀gì anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n padà ṣe ń ta àmọ̀ sí rí onífọ́lá àwọn òṣèṣìn mọ́ tẹ́lẹ̀ kú lórí yẹn a lè pè wọ́n sábí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam so ló jẹ́ pé àwọn tí wọ́n gba mẹ́sẹ̀gì anábí sallallahu alayhi wa sallam dénú tó ṣe pé gbígba ojú náà gbà àwọn tá a mọ̀ sí àwọn mùnáfìkì a lè pè wọ́n ní sábí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá anábí láyé sallallahu alayhi ó nígbàgbọ́ nínú mẹ́sẹ̀jì rẹ̀ ó dẹ̀ kú lórí ìgbàgbọ́ yìí ẹni tó ń pè ní sábẹ́ mi kò bá ṣe wákàtí kan àbí less ló fi bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam lò tàbí anabi kò bá rẹ̀ jẹ́ pé tó fi bá lò nǹkan tó tó twenty years ni ló fi bá lò àbí twenty three years ló fi bá lò tàbí anabi wa muhammad sallallahu alaihi wa sallam so àwọn tá à ń sọ yìí aṣọ fúnra wa ipò ipò wọn jura wọn lọ pẹ̀lú àwọn àyà tí a kà àti ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam so afá ń tẹ̀síwájú ó ní wọ́n yufaddiluna man anfaqa min qabli al-fath wa huwa sulhul Hudaybiyah ó ní àwọn ahlus sunnah wọn máa gbọ́lá fún àwọn sàábé tó ṣe wípé wọ́n ná owó sí ojú ọ̀nà ọlọ́run ọba ṣíwájú sulhul hudaybiyya òun náà ni tírítì tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó ṣe pẹ̀lú àwọn kèfèrí maka tó ṣe pé ó dá lórí wípé wọ́n ní anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam kò ní wọ ìgboro maka láti wá ṣe umrah àfi ọdún tó ń bọ̀ wá bákan náà túùsù máa bẹ láàrin àwọn àti anábì sallallahu alaihi wasallam táwọn oníbàárà wọn jà fún nǹkan bí ọdún mẹ́wàá anábì sallallahu alaihi wasallam ó gba eléyìí bákan náà wọ́n ní láti sí lọ ẹni tó bá kúrò ní ìgboro Mẹ́kà tó lóun fẹ́ wá gba ìsìláàmù lọ́dọ̀ rẹ̀ ní Madina wàá dá padà ṣùgbọ́n ẹni tó wá kúrò Mọ̀dínà tó lóun bá fẹ́ padà sínú ẹ̀sìn tiwa Mẹ́kà wáyé ọ̀dà rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam oníkòsí problem ẹ̀kọ́ torí pé n tó tẹ̀wọ̀n lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni wípé àwọn èèyàn ò ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ Umar radiyallahu anhu ìgbà tó ń gbọ́ kínní ó wò wípé ajáde ní Madina aláàfẹ́ ṣe umra wọn láàrin wọlé oníkòsù problem ìpè kan kọ́ kalẹ̀ ajáde ní Madina ìpè afẹ́wàsí lọ́wọ́ ọba wọn láàrin wọlé oníkòsù problem àwọn èèyàn tó bá tún wá gba ìsìláàmù nínú wọn wọn ní ká dá a padà Umar radallahu anhu ó ń bèèrè lọ́wọ́ nígbà Muhammad sallallahu alaihi wa sallam ìpè alasna alahaqi ṣírò rẹ̀ kọ́lá wa ní òjíṣẹ́ ọlọ́run ọba ànábì sallallahu alaihi wa sallam ní bala olódùrú láwa àwọn aláìsà àdóhù nà àlàbà tí àwọn ọ̀tá tó yára mẹ́kà yìí tí wọ́n jẹ́ káwọn ní ìgboro mẹ́kà tálàfọ́dún tó ń bọ̀ wá tálẹ́yìn tó bá gba ìsìláàmù nínú ọ̀rọ̀ àwọn ọmọ mẹ́kà nísìnyí láti sin lọ kádà padà àníbára wájà fún ọdún mẹ́wàá أوليس عدونا على باطل شرفنا البلاني أنا بني بلا يوم البلاني عمر بن فلما نوقد نية في ديننا لتوان يكرارا anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ pé tí ọlọ́run bá pa mí láṣẹ wọlá sùn ní àṣìyí ní ilẹ̀ níṣẹ́ lọ́wọ́ bá sọlẹ̀ ni wọ́n pè ní sulhu al-hudaybiyya treaty of hudaybiyya anabi sallallahu alaihi wasallam ó àgírí pẹ̀lú àwọn kẹfìrí nínú ìpadà lọ àwọn kẹfìrí nínú fúnra wọn ni wọ́n jàǹbá àdéhùn tí wọ́n ní pẹ̀lú anabi wa muhammad sallallahu alaihi wasallam so eléyìí ọlọ́run ọba pè ní alfajhu conquest ló jẹ́ ọlọ́run ọba pè ní conquest ọlọ́wọ́n bá wọn sọ yí pé láyé sẹ̀wí man anfakọ̀ minkum min qabl al-fathi وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله خبير بما تعملون ọlọ́run ni wọ́n ń ṣe kankan náà jura wọn lọ àwọn treaty of Hudaybiyah bákan náà àwọn tí wọ́n bá wọn kèfèrí jà ń jagun síwájú treaty of Hudaybiyya ọlọ́run ní wọ́n ń ṣẹgbẹ́ àwọn tó ṣe wípé wọ́n náwó sẹ́sìn lẹ́yìn treaty of Hudaybiyya àwọn tí wọ́n padà participate mú àwọn ogun tó ṣe wípé ó ṣẹlẹ̀ lẹ́yìn treaty of Hudaybiyya ọlọ́run ní wọ́n ń ṣe déédéé wọ́n dúra wọn lọ ṣùgbọ́n wà kullan wa'ada Allahu al èkíní kejì wọn lọ́lọ́wọ́ ọba promise dáadáa ọlọ́wọ́ ọba ọba tó ṣe wípé ó wà well informed pẹ̀lú tí nkálukú yìí ṣe àwọn tá à ń sọ yìí tàbí amẹ́wàá Muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo wọn ṣùgbọ́n jura wọn lọ wọ́n jura wọn lọ lóbi jẹ́ pé àwọn bí Abubakar Umar Uthman Ali radiyallahu anhu ipò wọn jù bẹ́ẹ̀ lọ ipò wọn jù ipò àwọn tó kù lọ bákanáà wọ̀yíkọ́tìmúna alimuhajiri alakunsọ àwọn tí wọ́n kúrò ní mẹ́kà táwa sí madina àwọn alùsùnà jamaa wọ́n gbọ́lá fún wọn ju àwọn ará madina lọ àwọn ará mẹ́kà tán kúrò sacrifice tẹ́ ṣe nítorí ẹ̀sìn yìí ẹni tí o bá ń ṣe wípé ẹ̀sìn wọ̀ lára ò lè ṣe sacrifice yẹn torí kéèyàn nítorí ẹ̀sìn ló ń fífi gbogbo dúkìá tó ń ní kalẹ̀ òun gbé gbogbo dúkìá òun kalẹ̀ nítorí Islam ìgbà tí àwọn kèfèrí Mẹ́kà tán fún mọ́ wọn tó ṣe wípé wọ́n lé koko mọ́ wọn wọ́n dẹ̀ wò pé kí ni àwọn ó fìyà jẹ yín ẹ kúrò nú ẹ̀sìn bàbá yín ẹ kúrò nú ẹ̀sìn tí àwọn èèyàn yín ṣe ọlọ́run pa anábíwá Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wọ́n fìyà jẹ àwọn tó ṣe wípé wọ́n gbà pàtàkì lọ àwọn mítà jẹ́ ẹrú nú wọn ọlọ́run bá wá ní ilẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun kúrò ní Mẹ́kà nǹkan tó le lára ni kéèyàn fi gbogbo tó ní pọ́pátì kalẹ̀ kó wá yọ jáde kúrò nílùú eléyìí tó lágbára ni tẹ́sí ò bá wọ̀yàn lára kò lè ṣerú kẹbẹ́ ẹni tó bá ṣe pé ayé ló ń wá yóò wò pé kí ẹ̀sìn ti rẹ̀ mú òun ò lè lùsì property òun torí ẹ̀sìn kan sọ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó yọ jáde kúrò nílùú òun àti Abubakar radiyallahu anhu bífọ́ àkànnì tó lọ làwọn sàábé kan ti lọ ẹlòmí ń bẹnu wọn tó ṣe yí pé wọ́n da dúró lójú ọ̀nà pé ó lè mú eléyìí náà jáde kúrò nílùú eléyìí ó lè mú kúrò jáde nílùú yìí inú ìlú yìí ló ti méèkì owó ẹ̀ ó lè lè gbé ẹnìtì jáde kúrò níbẹ̀ àwọn èèyàn bíi Suhaibu Rumi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá wò pé yòdò yìí ní ayé lásán ẹ gba nǹkan yín ẹ̀sìn tẹ́mi ó ṣe yìí wọ́n wá gba Madina lọ lẹ́ni tó ń rìn ní ìrìn tó ṣe wípé kò fẹ́ ẹ dí ní ọjọ́ bíi mẹ́sàn-án sí mẹ́wàá náà fi rìn láti Mẹ́kà dé Màdínà ẹni tó ṣe wẹlé kò sí tàbí ṣùgbọ́n ẹ̀sìn wọ ọ lára ni sacrifice ńlá ni tọ́pọ̀lọpọ̀ ò lè ṣe sọlọ́bù jẹ́ pé ẹni àpọ́nlé ni wọ́n ẹni yìí ni wọ́n wọ́n ń ṣe níta máa ń bẹnu àtẹ́lù ọlọ́run bá fi ń ròyìn wọn pé الفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم ọlọ́run ní àwọn tẹ́ fún ní àwọn nǹkan wáyé làwọn tán jẹ́ tálíkà alimuhajiri àwọn tí wọ́n fìlú wọn lẹ̀ tó ń ṣe mẹ́kà wá sí Medina tó ṣe pé wọ́n jẹ́ kí wọ́n mú property wọn dání torí pé sacrifice ńláńlá lè léyìí lóbi jẹ́ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní was-sabiquna al-awwaluna min al-muhajirin wal-ansar ọlọ́ni àwọn ẹni ìṣíwájú mẹ́sìn yìí min al-muhajirin àwọn tó fi ìlú wọn lẹ̀ ní wal-ansar àtàwọn tẹ́wọ́ gbà wọn gbà tán délù títí wọn walladhina taba'uhum bi ihsan àti gbogbo àwọn tó ṣe pé irú ìgbésẹ̀ tiwọn náà ni wọ́n tún gbé wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa radiyallahu anhu ọlọ́run yọ́nú sí wọn wọ́rọ́dọ̀ àmì àwọn náà yọ́nú sí ọlọ́run bá wà á dẹ̀ lọ́m jannati tajri tahta al-anhar ọlọ́run bá ló ń parí sí kalẹ̀ fún wọn aljanna tó ṣe pé akérèmọdò ń sàn ní abẹ́rẹ́ khalidina fiha abada tí wọ́n máa bẹ́ńbẹ́ lọ gbére kò ṣe pé wọ́n wo bẹ̀ wọ́n kúrú láyé yìí wọ́n lè léyìn ọ̀kan ẹwẹ́ tó ń lọ lára àwọn mélòó ní àdúgbò ìlú tẹ́lẹ̀ ṣùgbọ́n olóńtẹ̀tẹ̀ sá káàkiri ẹni tó wọ aljanna àpadà sí aburú tún ní bàmá wọn wá ní kó kúrò ń bẹ khalidina fiha abadan dhalika al-fawzul azim ọlọ́wọ́n bá ní ilé èrè tó tóbi ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n jẹ́ al-muhajirun bákan náà ọlọ́wọ́n bá dárúkọ àwọn ansar nàmká ní bí àwọn ará Mẹ́kà tán sá fún ẹ̀sìn wọn tán jọmọ lẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ìlú tán tún dé ká nípa àwọn aráàlú yẹn fún pinpin máa wáyé nǹkan ò bá túmọ̀ ọ̀gùn wọn ṣùgbọ́n gbàtà dénú ní àwọn ẹ̀ náà tún tẹ́wọ́ gbà wọ́n wọ́n gbà wọ́n gbà wọ́n láyè ibi tán gbà wọ́n láyè dé ẹlòmíín sọ mú àwọn ará àwọn àǹsọ́ọ̀rọ̀ àwọn ará Mádínà pé eré ó láti Mẹ́kà kò síyàwó ìyàwó ò bẹ́ ṣe sí tó ń ṣe ó fi ìyàwó ẹ̀ rẹ̀ èmi níyàwó méjì mo ṣe tán àti kìkan lẹ́nu àyàwó méjèèjì kò mú ìtò bá wù ẹ́ bẹ́ẹ̀ kí n kọ́ lẹ̀ kó fẹ́ eléyìí náà yìí máa ń yìí ìyàwó sùsù yóò ní property wù ní mo owó mi ní mo da sí méjì gbà mo lọ fi léṣe òwò kí ni náà máa manage eléyìí ìmánì ni lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ní àwọn èèyàn àyíkúnyà àwọn ará Madina náà ipa àwọn tó ṣe pé kí ni tàbáwọ̀ ọ̀dá ọ̀wọ̀ ìmánì tó ṣe wípé àsìwọ́n gbà wọ́n láyè ìmáàlì jẹ́ ń bẹ lára wọn ọlọ́mọba subhanahu wa ta'ala wala yajiduna fi sudurihim hajatan mimma utu àwọn nǹkan tó ṣe wípé wọ́n bá fún wọn tó ṣe wípé wọ́n fi gbọ́lá fún àwọn ará Mẹ́kà jù wọ́n lọ lápèjúwe àbí nǹkan táwọn ará Mẹ́kà tí wọ́n ní wọ́n ní kíníkíní kan ìgbésí wọn wa yusiruna ala anfusihim wọ́n gbọ́lá fún àwọn ará mẹ́kà lórí ara wọn wọ́n kọ́kọ́ wò pé ah, ṣọmọ ìyá mi tó wá láti mẹ́kà ti jẹ́ ṣọmọ ìyá mi ó ti lélẹ̀ yìí ó tí ì padà pa wọ́n kọ́kọ́ lò náà èmi á wá máa ṣe tẹ́kì ara mi wọ́n yóò ṣe irun aláǹkóṣe wàláwo kánà ní ìkọsọ̀ọ̀sọ̀ ọlọ́ọ̀ni bó tiẹ̀ jẹ́ pé ẹni tó ń gbọ́lá fẹ́ni kejì ẹ̀ tó wá láti mẹ́kà yìí òun náà tálíkà ni o tálíkà lòun náà ìjọ islam nípìnlẹ̀ bó ṣe rí ni téèyàn kan ò bá rí jẹ àwọn yòókù fi wọ́n wo bóòlù àwọn ṣe fẹ́ bẹ́ẹ̀lì àwùjọ bóòlù àwọn ṣe fẹ́ ràn lọ́wọ́ bí àwọn mùsùlùmí ìṣáájú ṣe rí ni ṣùgbọ́n nǹkan yìí òun ni tí aṣàfẹ́kù láwùjọ wa lónìí tàṣàfẹ́kù láàrin àwa mùsùlùmí ẹlòmíì yóò mọ owó bóòlù owó òun ó ṣe lékún sí kódà kó ṣe pé kí ni tàwọn ọmọ ẹ̀yà àwọn tí wọ́n bá bàjẹ́ kó bàjẹ́ kí tòun ṣáà ti máa lékún àwùjọ ìsìláàmù àkọ́kọ́ ò rí báyìí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó ṣe táàmù sí táàmù sí àlùfáà láàrin wọn yóò mú ara Madina kan àtàrà Mẹ́kà kan yóò sọ méjì pọ̀ ẹ̀ràn ìlọ́wọ́ yìí ẹ̀ṣánú ara yín eléyìí yóò gbélé yóò so pẹ́ ẹran yín lọ́wọ́ àwọn èyí ni à ń sọ̀rọ̀ wọn fún wa ìpè àwò ìpè gbà owó mi òkú sí méjì wọn náà lọ ṣòwò Abdurrahman bin Auf lára àwọn èèyàn tó ṣe wípé ó lówó púpọ̀ ní ìlú mọ́ta ṣùgbọ́n torí ẹ̀sìn gbogbo property òfin lẹ̀ díẹ̀ owó díẹ̀ tó wá ń bẹ lọ́wọ́ rẹ̀ torí mú dání ọmọ ẹ̀yà tí ẹ wá ń sọ fún wípé àgbà báyìí onímọ̀wọ̀ yìí mo rẹ̀ rà yìí ìdí mo kàn ní ìdílé mi pé túlà ní alásùk tọ́ka mi lọ síbi tọ́jà wa mo gbọdọ̀ mẹ́yìn nígbà wọ́n ṣe ń ṣe kátàkárà àbúrámọ́dún náà ó ṣe kátàkárà ọlọ́wọ́n bá fi àlùbáríkà sí kátàkárà yẹn níbi pé kí owó rẹ̀ tó padà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn bíi Usman bin Affan radiyallahu anhu òun náà ẹni tó ṣe pé òun náà lówó gbòòrò mọ́kà ni ṣùgbọ́n látara ìní trọ́ọ̀sì ní ọlọ́run ọba owó yẹn padà bẹ́ẹ̀ ni Abubakar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọ̀sáàbọ̀ ọ̀dọ̀wánu láàrin ìgbésí ayé òun ìgbésí ayé tó ga kágbìyànjú àti ẹ̀sìn sacrifice fún ẹ̀sìn ẹlòmí ò lè sacrifice fún ẹ̀sìn rárá ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ míì lónìí ó kúrò ní Islam onítorí pé òun òríṣẹ́ ó kúrò ní islam onítorí pé òun òbímọ ó kúrò ní islam onítorí pé nǹkan lè fò ṣùgbọ́n tó náà ó bá mú náà ibi tó ló ń sá lọ nínú ẹ̀sìn ní nǹkan yóò tún wá nílé sí ọlọ́run bá mú yóò tún wá kú látòjú ẹni kékeré ó ṣòfò ayé ó tún ṣòfò àlùyàmù ó ń bẹ bẹ́ẹ̀ ààrẹ tó ṣe wípé ara rẹ̀ ò yá àwọn èèyàn rẹ̀ ń wo pé ah bàá mi sàrán aṣá wá ìwòsàn fún wọn bá gbé e lọ chọ́ọ̀chì wọn christianity ìgbà tó gbà láàrin oṣù kan ara bá yá ìgbà tí ó di bí oṣù bí méjì lẹ́yìn ìgbà yẹn bá tún padà ní agbára gan wípé lẹ́yìn ìgbà yẹn ni ó jáde ọ̀rọ̀ tí mo sọ ìkan àwọn ọmọ ìyá haúsá sọ fún mi ó wá béèrè lọ́mi wípé imam wọ́n pòun láti kánò nísìn ike lágbájá ọmọ lágbájá ló ṣe pé nǹkan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ òun ló narí ètè ìpẹ́ nìyẹn ti jáde láyé ṣùgbọ́n àwọn fámìlì ẹ̀ fẹ́ káwọn wá kírun sí i lára káwọn wá dà ah. òun àwọn òpé bóun làwọn ṣe kírun sí i lára ẹni tó mọ̀ kó kú òun fún wa ní kò ń béèrè lọ́wọ́ tèmi gẹ́gẹ́ bí àfa àbí nǹkan tó ń sọ yẹn ó rọ́ǹgì mo ní tó sọ náà lóra ìpinnu tó kú sí nìyẹn tó kù kó mùsùlùmí kí la fẹ́ lò onítọ́rọ èèyàn bẹ́ẹ̀ kọ̀sọ̀rọ̀ dúnìá àhẹ̀rà ayé tó torí ẹ̀ lọ́gbẹ̀sìn mí orí kójọ olóńgbò awòsàn ni kò rí wòsàn yẹn náà bẹ́ẹ̀ ó kó síbi tọ́lọ́wọ́ bá sọ pé wà máa ń yẹ́ tẹ́lẹ̀ ìgbéyàwó islam ìdí فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين ẹ̀dọ́ bá ṣe ẹ̀sùn ní ìyàtọ̀ fún ẹ̀sùn islam ànígbà aláwọ̀ ẹ̀ tó bá dọjọ́ ń gbẹ̀ndẹ̀ alkiyama tó mọ̀ bẹ́ẹ̀ náà ayé òfò yìí ayé tó torí ẹ̀ islam lẹ̀ orí mu náà tó ló jẹ́ pé ẹ̀sìn wa ká má fi ṣeré islam máa ń kọ́ wa wípé àárín àwọn difficulties láyé ni Islamu ò ń kó ẹ wípé gbogbo nǹkan kan máa dùn láyé fún ẹ torí pé gbogbo òṣìṣẹ́ tí nǹkan ó fi máa dùn fún wa lọ ìjọ lè mú nǹkan máa dùn fún gbogbo wa lọ orí gbogbo wa máa bẹ lórí ìgbọ̀lọ́wọ́ bá gbọ́ lẹ́ẹ̀kan tí gbogbo ayé máa bẹ lórí ìgbọ̀lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n àṣe torí náà ìta máa witness ni wípé a máa ráwọn ìlé koko a máa ráwọn àdánwò a máa ráwọn fìtínà ọlọ́run bá fi sọ pé wọ̀nà lókòm ìṣàrí wọ̀lẹ́rì fitnatan ọlọ́ni àmọ̀dányíwò pẹ̀lú kàtàrà yóò fẹ́ àmọ̀dányíwò pẹ̀lú nǹkan tó ṣe ife ẹ̀ka kún nǹkan tí ó dá ẹlòmí tó wá ń rí nǹkan tó dá ó pààrọ̀ mọ́tò ó ń kọ́lé ó ń ṣe gbogbo ẹ̀ a ní ẹ̀sùn àjà pọ̀ kò wọ́n bá dánwò ọlọ́run ọba yín mọ́tò tó ń pààrọ̀ ilé tó ń kọ́ ọlọ́run fẹ́ wo bóòlù ó ṣe tán ni àwọn èèyàn kan bẹ tó ní di nǹkan tó ṣe kó yẹ kó ṣe fún ìjọ ń ṣe fún wọn àdánwò ti ẹnu abokan kójọ òun alhakumu takafu a èmi ń di richest man ládùúgbò sí èmi ń di richest kìíní èmi ló mi pọ̀jù ṣé yẹn ló ń ṣe àdánwò tọ́lọ́wọ́ bá gbé fún ọ o ní láti lè wo owó tó o ní lọ́wọ́ tó fún ẹ tó fún ẹ lónìí bó o ló ṣe fẹ́ náà bẹ́ẹ̀ tó ṣe yípe tó bá jẹ àárọ̀ àti jẹ tọ̀sán àbá ti jẹ talẹ́ yóò nira fún àdáwò tiẹ̀ náà ni o tí ó sọ pé ah, ẹ̀sìn jẹ tó wá ṣú mi gan ọ̀nà bulókùn bí ṣọ́ọ̀rù wal khayri fitnatan wa ilayna turja'un níta tí islam kọ́ wa tó islam kọ́ wa wípé gbogbo nǹkan kan máa dùn yóò máa dùn yóò máa dùn àmìlá dáwò kankan ọ̀nà ọba ní ara wa lanabluwannakum bi shay'in min al-khawfi wal ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وبشر الصابرين ọlọ́run ní tẹ̀lé ní ká tẹ̀ yín wò ìgbà míì ẹ máa bẹ̀rù ẹ̀rù máa bá yín ìfòyà ìjáyà yóò máa ṣẹlẹ̀ sí yín gbà mí bákan náà èdè yóò máa pa yín gbà mí yóò kún fún yín gbà mí ẹ ṣe bísíǹnẹ́sì ẹ lùzí gbà mí ọba ṣírú sọ́ọ́ lórí àwọn tó bá lè ṣe sùúrù sọ fún wọn pé ròdùnú ni ọ̀rọ̀ wọn fún wọn ní ròdùnú pé dùnú ayọ̀ lọ́rọ̀ wọn padà já sí alẹ́dínà ìdá aṣọ bàtún musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tó ṣe pé tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí wọn tàtàrà òfẹ́ wọn ní inna lillahi wa inna ilayhi raji'un أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم àwọn tí àsàlátù ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba tí ó máa bá nù àwọn tó ń bẹ lórí ojú ọ̀nà nìyẹn kí ló pàtà fi ń so eléyìí òní fún àwọn sàhábà tó wà lọ́la rẹ̀ wọ́n wítínẹ́sì oríṣiríṣi wọ́n rí àwọn ìdààmú ṣùgbọ́n wọ́n dúró ti ẹ̀sìn wọn wọ́n pìfẹ́ ẹ̀sìn wọn ju ayé lọ contrary sí nǹkan tọ́pọ̀lọpọ̀ tá à ń ṣe lónìí tó ṣe pé a pìfẹ́ ayé ju ẹ̀sìn lọ tabala fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀sìn ìta àmọ́ sọ̀rọ̀ náà ní economic benefit economic benefit economic benefit báwọn àtàbálà ń gbé program kẹkẹlẹ̀ yìí sí economic kìíní kan náà ní gbogbo nǹkan nítorí àà ní ṣe pẹ̀lú welfare mùsùlùmí welfare welfare ọ̀rọ̀ àtọ̀hìj ìmọ̀lọ́nlọ́kan ìmọ̀wọ́ ọ̀rọ̀ púpọ̀ pẹ̀lú ọlọ́run àwọn àfáà mi ò ní sọ̀rọ̀ ń parí torí pé n tó já wọn lógún jùlọ òun náà ni wẹ́fìẹ́ wẹ́fìẹ́ pàtàkì ṣùgbọ́n kò sí bó ṣe lè pàtàkì tó ìmọ̀ ọlọ́run wa lọ́kọ̀ ká máa wọ orogún pẹ̀lú ẹ̀ ó jùlọ fífífífí torí pé àwọn àwọn sàábẹ́ anáwó Muhammad sallallahu alaihi wasallam agbègbè nígbà kọ́kọ́ wó jù náà ni ọ̀rọ̀ at-tawhid wọ́n fi àwọn dúkìá wọn lẹ̀ náà nítorí at-tawhid wọ́n ṣe wọ́n wọ́n mẹ́bí wọ́n ṣe gẹ́ẹ̀tì ẹ̀ padà lọ́nà tó ṣe pé ọlọ́wọ́n bá tó lélẹ̀ fún wọn ọ̀nà tí ọlọ́wọ́n bá tó gbé kalẹ̀ ṣùgbọ́n káwọ̀ wípé ọ̀rọ̀ economic benefit náà ní òun náà ní tá a máa wá gbogbo ń tá a bá fi bó ṣe nǹkan tọ́nà ọlá ṣe léèwọ̀ ni bó ṣe tọ́nà ọlọ́ òfẹ́ ni bó ṣe káṣẹ bọ pẹ̀lú ọlọ́run wa ni káwọ̀ òkú pẹ̀lú ẹ̀ òun la bá fi máa ráwọn àǹfààní àwọn mùsùlùmí náà gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ yíyún kọ́ tó bá ṣe ni àwọn mọ́kà ní sọ́lá tí rẹ̀ Muhammad wá gbogbo eléyìí tó ń sọ ìyá láìkí tó wáyé pé ká lè lórí ni a fi má bá fi ẹjọ́ lórí fi gbogbo nǹkan tó ń sọ ilẹ̀ tó wá ṣe pé torí tó ṣe kó wà wa anabuwa muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ bá sọ fún mi kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun sọ fún wọn pé n tẹ́ ẹ ṣe àìmóore sí ọlọ́wọ́ ọba tẹ́ ẹ sin ọlọ́wọ́ ọba tó yẹ kẹ́ ẹ sìn tó ṣe pé nǹkan mi ilẹ̀ ń sìn lẹ́yìn allah subhanahu wa ta'ala la a'budu ma ta'budun èmi ò ní bá ń ṣe tẹ́ ń sìn àjọra wa sùkápẹ́ lónìí wa ni wọn lọ fẹ́ fi joyè kíníkan nísìn ṣe ipò àṣà wà ìyá wa ń bẹ ẹ̀yà wa ń bẹ ó ṣe tán àti gbà kò bá jẹ́ oyè ẹbọ kò bá jẹ́ oyè kèfèrí yóò gbà á lópin ìgbà tí ó bá ti rí iyì tí ó rẹ̀ yẹ ń bẹ oyè lásán lásán ni ká máa tí ì sọ ẹni tó ṣe wípé ọsọ fún kó wọ́n fi jẹ gọ́vnà àbí wọ́n fi jẹ pírẹsidẹ́ntì ṣùgbọ́n ní láti ṣe àwọn nǹkan ẹbọ kan yóò wá wò pé ah president governor a ṣe alọ ṣe tuntun yẹn náà ni alọ ṣe àwọn bí ẹ̀dá àwọn wá forí mi lọ́dọ̀ ọlọ́run anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò sọ ipò òun ó ṣe òun mọ̀ wá forí mi ọlọ́run sọ fún mi pé kò gbọ́dọ̀ ṣe ni o ọlọ́run fastaqim kama umirta dúró dédé bá ṣe pẹ́ láṣẹ wa man taba ma'ak àti gbogbo àwọn tábà náà gba ìsìlámù pẹ̀lú ẹ̀ wala tadghaw inú bima ta'maluna basir ẹ má kọjá àlà gbogbo tẹ́ṣin ọlọ́wọ́ bá rí wala tarkanu ila alladhina zalamu àwọn tó ṣàbòsí fẹ́ mi ara wọn tó ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ń gbóná fún nǹkan mi ìpè nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ẹ má fi sọ́dọ̀ wọn o fatamasakumu náà tẹ́ ẹ bá ṣe é rìsọ́ọ̀tì ẹ̀ ni pé ìyá aná yóò gba irun bàmálàkùn ìdúnilẹ́mìn àwòlíyà ìfúnmọ́lá ti sọ̀rọ̀ kò wá sí èèyàn kan olùrànlọ́wọ́ kan ó lè ràn yín lọ́wọ́ níbi ọlọ́wọ́n bá sọ́wọ́n kan wọ̀nyí clear sọ àwọn tí wọ́n dúró fi sí báyìí lórí òdodo bó la ṣe máa compare wọn mọ́ wa tá a sọ yìí pé àwọn sàábé èèyàn ni wọ́n yàn láwa náà èèyàn jẹ́ èèyàn lọ láàrin àwọn sàhábà radwanullahi alaihim gan fúnra wọn jùra wọn lọ so àwọn tí wọ́n jẹ́ àwọn muhajirun tán fi gbogbo dúkìá wọn lẹ̀ nítorí tọ́lọ́wọ́n wa nítorí ẹ̀sìn wọn àwọn àlòsúnà ọ̀lẹ́sọ̀mọ́ wọn ni wọ́n lọ́lá ju àwọn yòókù lọ lẹ́yìn náà àwọn ará Madina tó ṣe pé wọ́n tẹ́wọ́ gbà wọ́n níta àwọn ní dúkìá wọ́n ná èmi ìpín tí ẹ sí méjì so láti wíkíni kọmọ ìyá àwọn náà lè rí wọ́n fún wọn nílé láti gbé eléyìí ni ìjọmọ àyà ìsìn tọ́lọ́mọ bá sọ fún wa pé innamal mu'minuna ikhwatun mùmí ní ọmọ àyà ni wọ́n jẹ́ tí mùmí nìkan tí ìnira bá mú gbogbo mùmí ní tó ń bẹ ní agbègbè bẹ̀yẹ náà na gbọ́dọ̀ máa fi yẹ pé kò ṣáà ń ṣe mi ló affect ويؤمنون بأن الله قال لآل بدر وكنا ونبغى ويكي ولما بصفوا وراء بدر وكانوا ثلاثمائة وبدعة عشر إن كان بي 300 odd نواجه wọ́n lé ní nǹkan bí three hundred làwọn tí wọ́n jẹ́ ara bàtù tán jẹ́ ogun bàtù ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n kúrò nílùú Mẹ́kà tí wọ́n dé Mẹ́dínà wọ́n wá gbọ́ wípé àwọn kùrẹ́ṣì wípé wọ́n kó dúkìá wọn fún àwọn èèyàn kan láti lọ fún èèyàn kan láti lọ rajà ní ìlú Ṣam ìgbà ń bọ̀ wá so anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó gbọ́ nípa eléyìí ó wá wò pé táwọn bá pàdé wọn àwọn náà gba àwọn nǹkan tí wọ́n gbà kalẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí àwọn náà gbà tí wọ́n padà so tíńkì ni pé nǹkan tó máa rọrùn ni ṣùgbọ́n ẹni tí ó lè di kìíní yẹn lọ́nà àwọn kèfèrí maka òsùfíàn ó ti sọ fún ara maka ìpé nǹkan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ àwọn náà ni a ah, ó ti dáńgbà yẹn wọ́n ṣe kóra wọn síta táwọn lọ pàdé àwọn mùsùlùmí àwọn àjọ jà ni ò ní intention àti jà intention ẹ̀ ni pé lára àwọn nǹkan tó ń gbà kalẹ̀ àwọn náà opportunity ní táwọn náà bá gbà nínú nǹkan titi wọn náà ìta ànábì sọlá àtàn tó ní intention yẹn ṣùgbọ́n wọ́n padà wò pa àwọn bàbá náà bí jà níta ah, àrífín gẹ́tì ẹni irú nǹkan yẹn so ìjà padà ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá wá yí ẹ̀yẹ wọn níbẹ̀ àwọn mùsùlùmí wọn rọ́pọ̀lọpọ̀ nǹkan gbà lọ́wọ́ wọn kó mọ̀ jẹ́ compensation fún nǹkan tí wọ́n gbà kalẹ̀ lọ́dọ̀ títí wọn náà so àwọn tí wọ́n participate gbà yẹn wọ́n lé three hundred so àwọn yìí ìkànnì wọn wá ń bẹ tí wọ́n pè ní hati bin abi balta ohun ó. Oh, ó gbọ́ pé àwọn sallallahu alaihi wasallam wọ́n fẹ́ àtàkì àwọn ará mẹ́kà àbí wọ́n fẹ́ lọ sí mẹ́kà so wọ́n ń wò wípé àwọn yòókù wọ́n ní relative ń bẹ ṣùgbọ́n wọn ní relative ó wá kọ lẹ́tà ìpé ah, Muhammad sallallahu alaihi wasallam àtàwọn èèyàn bẹ́ẹ̀ kan bá já yín lógún o ṣe àpẹẹrẹ tó kọ lẹ́tà bẹ́ẹ̀ àwọn kèfèrí wọ́n ó rí ohun gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó wà sí sí ẹ̀sà wọn so ọlọ́run wá sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wa pé èèyàn kan nù yín ti ṣe nǹkan báyìí anábíwá sọ fún Ali radiyallahu anhu pé máa pé agbéra máa lọ báyìí ó pàdé ọmọbìnrin kan lọ́nà bó ṣe ń lọ yẹn ọmọbìnrin yẹn lẹ́tà kan bẹ lọ́wọ́ ẹ̀ tó ṣe pé lẹ́tà yẹn information pa wa ni tó mú lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí Hatib nabi bata lórúkọ tàbí tó ṣe lé ìgbà tí aliwa dọ́dọ̀ arábìnrin ó ní lẹ́tà tó ń bẹ lọ́wọ́ ẹ̀mú jáde ó ní kò sí lẹ́tà kan lọ́wọ́ ah, ànábì ò lè parọ́ lẹ́tà tó ń bẹ lọ́wọ́ ẹ̀mú jáde tó o bá mú jáde máa jẹ sí o torí pé mo ṣú ọ̀pẹ lẹ́tà wà lọ́wọ́ ẹ̀ ọmọ ẹlọ́ ẹ̀ṣọ́ wa ṣí bí irun rẹ̀ ní ó wá yọ lẹ́tà jáde ìgbà tán wá kà á àwọn àrífé láti ọ̀dọ̀ hásìbì ọmọ olùbáṣà lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà kùrẹ́ṣì mo kàn sọ fún yín ni pé Muhammad àti àwọn èèyàn rẹ̀ wọ́n fi wá jà ìlú mi ìgbà tí wọ́n mú lẹ́tà ìdọ́gbọ̀n ní sọ̀rọ̀ lọ́wọ́ anábìnrin rẹ̀ àti kí ló mú ẹ̀yìn lẹ́yìn àwọn kan ti bínú níbi òkò pé a ìròyìn ọlọ́run ẹja sórí ẹ̀ kalẹ̀ eléyìí múná fi kiri eléyìí kẹ́lẹ́ kálukú ti sọ oríṣiríṣi anábìnrin rẹ̀ sílẹ̀ sílẹ̀ kí ló mú ẹ̀ṣin tó ṣe ó ní mo ṣe lè tí mo ṣe kò ń ṣe pé torí pé mo ní ìkórìíra fún Islam mi ìlẹ̀ ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹnì lọ́hùn tó yẹ pé tá a bá débẹ̀ tí nǹkan bá bẹ̀ ṣẹlẹ̀ ńgbà náà lè wo ti mọ̀lẹ́bí márùn èyí lára lápèjúwe nísìnyí àmọ́ àbútọ́ọ̀lì tó jọ ń kó anẹ́bùsọ̀lá àṣẹlẹ̀ àwọn kèfé ní mẹ́ka àwọn tí ń pètò pèrò àti pa anẹ́bùsọ̀lá àṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá tún wo ọ̀nkù rẹ̀ tá a mọ̀ sí àbútọ́ọ̀lì tó jẹ́ lára àwọn àgbààgbà wọn wọn ò kó tán bá pẹ́ nìyí nìyí àwọn máa ṣẹ́ nìyí torí ẹni yìí nìyí táwọn fẹ́ fi ṣe nǹkan yẹn wọ́n ti ju Abu Talib mọ́ Ànábì sallallahu alaihi wasallam lára ìgbà tí Abu Talib wá jáde láyé ẹ̀hẹ́n ìgbà yẹn náà wá wo gòkè ọ̀ wá ti pe ìbúdà nísìnyí á di pẹ̀lú ẹ̀ ní sáńdì wọ́n wá chẹ́ǹdì tó wọ́n sànábì sallallahu alaihi wasallam ṣe irú nǹkan yẹn àwọn míì bóyá Abubakar bóyá Umaru wọ́n sì láwọn èèyàn tó ṣe pé wọ́n á máa wo ti mọ̀lẹ́bí mọ́ wọn táwọn yòókù bá fẹ́ ṣe wọ́n báṣubàṣu àwọn yóò mọ̀ ká ah, ọmọ wa eléyìí náà ẹ̀sìn wa lè yàtọ̀ ń tótọ́ ṣùgbọ́n ẹjẹ́ ká ṣiṣẹ́ mo tẹ̀jẹ́ pé a máa nínú àwọn fámìlì wọn ẹni tó mú tó yẹ pé ó gbẹ̀sìn yẹn lórí ju ìjẹ́mọ̀lẹ́bí lọ bí irú àbúláàbì ní ibi tí àbútọ́ nínú tó ń ti tàfánà ni kó bá ṣe sí ọ ṣùgbọ́n ṣùgbọ́n pé a ah, ọmọ mi lélẹ́yìí bẹ́ẹ̀ la rí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ní àbúlá tó ń kóbi olóko sọ pé kò ní ga fún ẹ pẹ̀lú tó sọ ẹ. so áàdì bìnàbí bàtà òun wò pé òun tó ń bá débẹ̀ kò séyẹ kankan tó ṣe yí pé yóò ti ju wọn lè tè yanjú kó ń ṣe nǹkan tó padà bí ẹni kó ń wà lórí àti wọn ṣùgbọ́n ó mọ̀ pé kí ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ lòún wà lórí àti ṣùgbọ́n eléyìí kó ń lè fi tàn ni náà ẹni tó bá gbọ́ nǹkan tó ṣe yóò ní oní good intention ṣùgbọ́n good intention yẹ ọlọ́wọ́ bá fọ́ tiẹ̀ lè lórí ni ọlọ́wọ́ bá ní yá ayọ́ lẹ́yìn náà àmọ́ láti tẹ́lifù àdúgbò wà àdúgbòkùn àwòlíyá tó kúnà ilé mi máa wá gbà ọlọ́ni mo pẹ̀lú olùgbàgbọ́ olódò àwọn ọ̀tá mi àtọ̀tá yín ẹ má mú wọn ní ọ̀rẹ́ wọléwọ̀de tẹ́ máa fi ìfẹ́ hàn sí wọn tó ṣe pé kí ni wọ́n ti ṣe kí ni orí pẹ̀lú nǹkan tó ṣe é gbé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fún sọlọ́ọ̀bá wí ń bẹ́ ọlọ́ọ̀bá wí ó dẹ̀ bá àwọn tó bá nínú nǹkan bẹ́ẹ̀ lẹ́nìí ó bá wọn wí sókílà fẹ́ ló gbélé òní pé àwọn sàhábà kan àwọn òkè irú tó ṣe yẹ káwọn sórí ẹ̀ka lẹ́yìn ilé ọ̀dàlẹ̀ eré yìí anamsọ̀lá àtàlámù ẹ̀fì ilẹ̀ ẹ̀wọ̀n bóyá àlàlá tọ́lá àlàáhìlì bọ́dìrì ipi ọlọ́run ọba ó ti wo àwọn ará bábí tàbí àwọn three hundred plus náà participate ní ogun bábí yẹn kọ́kọ́ ọlọ́run wa sọ pé kí ọyìn máa lo máa ṣe ètò àwọn kùdìẹ̀kùdìẹ̀ tẹ́ ẹ bá ní ẹ̀mọ́ wọ̀rì pápọ́dà pọ́pùlà mo ti ṣe àforíjì fún yín ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ara wọn balẹ̀ wọn filẹ̀ bó dẹ̀ yẹ pé nǹkan tó ṣe wọ́n rí ní nǹkan ọ̀dàlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tá ń sọ lásán sọ yìí ànábì fún gbogbo ẹni yìí ó ti ṣe àwọn gbìyànjú kí wọn tó lè fi property lẹ kó fi gbogbo àwọn kan lẹ ṣùgbọ́n wò pé ó kẹ́ àwọn yòókù ni àwọn níbi táwọn lè sá sí èmi orí tí mo lè sá sí kó ń tàn wọn kó ń ṣe bẹ́ẹ̀ ni pé kí ni òun jẹ́ni tó ṣe pé ó wà lóyà sí wọn ṣùgbọ́n ọlọ́run bá ní kúkùn ìwé eléyìí wọn ń ṣe ìwé eléyìí eléyìí tó ń ṣe yìí ni wọ́n bẹ gbà bẹ́ẹ̀ wọ́n gba bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni ó lè túmọ̀ sí ọ̀dàlẹ̀ nítòótọ́ sọlọ́wọ́ bá fi wọ́ọ̀nù àwọn èèyàn yẹn so làpá àfihàn wa mímà yìí gbóná wa níbo wa Muhammad sallallahu alaihi wasallam ìmáàlú máa ṣe ètò kọ̀kọ́ tó lọ́kọ́ tó lákò ìpè ọlọ́wọ́ bá ní nítorí wọ́n yìí tẹ́ ẹ bá ṣe láwọn kùdìẹ̀kùdìẹ̀ ìṣàmójúkúrò fún yín torí pé kí ni ẹ̀sìn ṣe àwọn ìtẹ̀síwájú tó jẹ́ pé àwọn tí wọ́n tún jẹ́ àwọn ará bádùn tán pàṣípẹ́tì bẹ́ẹ̀ àtúgbọ́lá fún àwọn yẹn òǹkà wọn sàábé hundred thousand plus ni ṣùgbọ́n wọn three thirteen yìí àbí three hundred something yìí àwọn tún ní ipò tó ga ju tàwọn yòókù lọ lára àwọn three thirteen yìí náà ni Abubakar òun ni Umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ̀n wa. وبأنه لا يدخل النار أحد بايع تحت الشجرة كما أخبر به النبي صلى الله عليه وسلم بل لقد رضي الله عنه ورضوا عنه وكانوا أكثر من ألف وأربعمائة أو كان يمتلك 1400 ni wọ́n àwọn ìyẹn ni wọ́n tẹ̀ lánàbí sallallahu alaihi wasallam láti Madina tánà fẹ́ lọ́jọ́ ṣe umra tó ṣe pé nígbà tí wọ́n dé bí Hudaybiyah àwọn ará Mẹ́kà ní kò sí tó jọ ẹ̀ ní wọlé àdìjẹ́ kẹ́ wọlé òun ni tírítì ta sọ̀rọ̀ ń pa ẹ̀ ni wọ́n fi jọ àgírí níbi tírítì yẹn ẹni tó bá máa ṣe rúmúrá o ṣùgbọ́n olówó ajá mi ìfẹ́ ṣe rúmúrá ni òwò àti ṣe rúmúrá yẹn lọ ọdún tó ń bọ̀ ni dẹ́nẹ́kẹ́jì ẹni tó wá gba ìsìláàmù láti ti lọ nu wa náà ọmọ wa láti mọ́ká tó gbéra tó wá sínú ibi tó ló ń gba ìsìláàmù wá dá padà àwọn tó wá fẹ́ padà sínú ẹ̀sìn àwọn bàbá wọn nínú ọ̀rẹ́ tó wà pẹ̀lú ẹ ó aláwọ̀ bákan náà ní bára jà so eléyìí Umar radallahu anhu kò wá kọ́ńfọ́tébù pẹ̀lú ọ̀gá ṣe ẹlẹ́yìn jù ya lọ ní ẹ̀rọ báwò tábà tí a ti rọ́ọ̀fù ní ìsìn ẹ̀ ah, ẹ̀ lè kojú wà ojú tí wọ́n rò fi wo ni ẹ̀ so ko so anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ìtọ́lọ́wọ́n bá pa mí láṣẹ yìí tẹ̀lé mi ní tako àṣẹ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní kí n ṣe tírìtì yẹn pẹ̀lú wọn àwọn gẹ́gẹ́ fúnra wọn ni wọ́n gba ọ létí ẹ̀ torí pé ó ní àwọn èèyàn ìdílé lárúbá méjì tó ṣe wípé ànábì ó rẹ́ pẹ̀lú àwọn ìdílé kan àwọn náà rẹ́ pẹ̀lú àwọn ìdílé kejì so ìgbà tí ìdílé eléyìí tó gbélé ìjà àwọn ìdílé tí àwọn rẹ pẹ̀lú against ìdílé tánàbí sallallahu alaihi tó rẹ pẹ̀lú so with this wọ́n break the agreement tó ń bẹ láàrin ara wọn so eléyìí òun ni wọ́n fi padà jà wọ́n ní ogun so àwọn tó participate in bikini níbi treaty yẹn torí pé ànábì sallallahu alaihi wasallam ó rán Usmanu lọ sí inú ìgboro Maka ìgbà tí Usmanu débẹ̀ ìró tàn káàkiri pé wọ́n ti pa Usmanu radiyallahu anhu usman wò tètè padà wá so èrò tán ikú wọn pa usman anabi wa ní ẹ jẹ́ kí a ṣe tìrìtìmì akákọ̀ ṣe allegiance tó bá fi lè pa usman a lẹ́yìn ipa afẹ́wà jagun ṣùgbọ́n tó bá pa usman ní ó túmọ̀ sí lókè ògùn ṣẹlẹ̀ so anam sọlá àtàwọn àtàwọn sàábé tán bẹ́ẹ̀ bí three sọ uh, bí uh, one thousand four hundred or so so wọ́n bá yẹ sí ní ṣe kí ni uh, bẹ́ẹ̀ à òun náà nìkan sọ allegiance mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín mo dúró pẹ̀lú yín lódodo mo dúró pẹ̀lú yín lódodo sọ àwọn eléyìí àwọn ọlọ́run bá sọ pé lakọ̀dọ̀rọ̀ di Allahu anil mu'minin idh yubayi'unaka tahta ash-shajara ọlọ́run ní àwọn olùgbàgbọ́ tó ń bẹ ṣe bí àtúnṣe allegiance fún ẹ lábẹ́ igi tẹ́ wà ọlọ́run gbogbo òun yọnu ipò wọn tún ju ipò àwọn sàábé tó kù lọ ipò àwọn ará bábìrì ó ju ipò àwọn tí wọ́n ṣe bẹ àpẹlánusọ lásán ní abẹ́ bí lọ òǹkà tí wọ́n kéré tí òǹkà àwọn tó ṣe bẹ àpẹlánusọ lásán lábẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn ará tó ṣe ń jíra lákọ̀ọ́kọ́ nọ́mbà títí wọn ó pọ̀ tẹ̀sí àwọn ará mọ́kà lápapọ̀ so eléyìí ni ìka tó ṣe pé wọ́n fi categorize àwọn sàhábà wà láàrin bákan náà ويشهدون بالجنة لمن شهد له رسول الله صلى الله عليه وسلم كالعشرة وثابت بن من الصحابة àwọn tá níbi sallallahu alaihi wasallam tó ní ọmọ aljanna ni wọ́n àwọn alùsọ̀jàmá wọ́n gbà pé kí ni ọmọ aljanna ni wọ́n bí àwọn mẹ́wàá tánàbí sọ ike ọmọ àjẹ́nà ni wọ́n àwọn àlùsọ́nà wọn ni ọmọ àjẹ́nà ni wọ́n tó ló jẹ́ pé kò sẹ́sìn tí yẹn lè ṣe kò sí lọ́nà tí yẹn lè tọ̀ àfi kó tọ ìlànà àlùsọ́nà ọ̀jọ̀mọ́ eléyìí ló lè mú rí ibi gbé ìgbà wájú ọlọ́run ọba àwọn mẹ́wàá insha Allah sọ̀rọ̀ ń pa wọn fún wa ní ọjọ́ mi tó ṣe wípé wọn ń à ń sọ̀rọ̀ sọkúsùn pa àwọn sọ̀hábà radwanullahi alayhi àwọn kùdìẹ̀kùdìẹ̀ tààrà lára wọn oríṣi nǹkan táwa sọ ní political talk tí ń kálukú ní o máa analyze ẹ̀ máa fort máa fire nígbà tó ṣe pé kí ni wọ́n analyze ìjọ ẹgbẹ́ PDP APC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rárá àwọn sọ̀hábà radwanullahi alayhi ẹni pàtàkì ni wọ́n lọ́dọ̀ wa wọ́n ṣe ní tá à ń bẹnu àtẹ́lù kùdìẹ̀kùdìẹ̀ tó bá ṣẹlẹ̀ wọ́n ṣe kátà sọ di discussion tí ká mọ́ ta èmi mo ní láìkí tí ẹ kì ní ṣe yẹn báwọn ọ̀gá ṣe ń ṣe so eléyìí nǹkan tí ó pàtàkì ni so ahlu sunna wal jamaa wọ́n jẹ́ ẹni tó dúró ti al-Qur'an àti sunna bí àwọn ẹni ìṣíwájú wọ́n ṣe dúró ti so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ó kàwá fún àwọn onísúnnà àwọn tó ṣe kí wọ́n dúró ti jamaa àkọ́kọ́ tó ń ṣe jamaa àwọn sàhábà radiyallahu alayhim jama'a anabiwa muhammad sallallahu alaihi wa sallam وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك